iná iná àyọ̀ká iná. okere, okere, okere, okere, okere, okere, mo okere, okere, okere, òkèrè lójú okere, lójú wọ́n pa àsìkò. Ayọ̀ká iná má ṣe bá mi jà mo lóhùn ẹ bá ń lé mo ní àyọ̀ká iná má ṣe dé ńlá lẹ́jọ́ mo lóhùn ẹ bá ń lé kò sẹ́ńtò gbẹ́rẹ́ wojú wa kàn láyé ìṣá o àwọn. ṣe ni ní kàyéfì sẹ́ni tó gbéná wojú akun ayọ̀ká láyé ìṣàwó ó jura wọn lọ. jura wọn lọ. mo ló jura wọn lọ jura wọn lọ jura wọn lọ. iye ó jura wọn lọ. màá ló jura wọn lọ. ayọ̀ká iná. mo pè é sí ọkọ̀ ẹ̀yìn sí mi ẹ̀ tí ẹ̀ dúró ná mélòó lẹ́yìn rẹ gan irú wa ìwọ̀n ò lè wọnú rẹ kí n jókòó tí n bá wọnú rẹ wọn ò dá ọjọ́ kò wọ́n gbẹ̀rù tó wà lọ́wọ́ rẹ ni. bóògùn ọba ti ẹ̀ gbèjà kí ni gbẹ́kúdè fẹ́ ṣe fẹ́ mọ ẹyẹ tó gbọ́ mọ ẹyẹ sá lọ nírú wọ yìí. ṣé o fẹ́ di abájọ mi ni ṣé o mọ̀ pé bàbá lókè ni bàbá alájọ tèmi. Ah! òbú á ní mí láwùjọ òde. àgò dúdú jìmọ̀ràn ni mí mo ti do òògùn. ṣé n tó fẹ́ ṣe. ọkọ ló ní mọ ọkọ yín lómi inú o. ìlú òkèrè àfọkẹ́ yẹrí o dákun bá ń gba iná jà lálejò. òpònú ayírádà ìgbà tẹ bá ń ṣèlérí ẹ ní mọ̀ bájọ́mọ́ onílù máa mọ̀ jó o èmi ọba jọ́mọ́ oníṣàngó o máa sọ. kí ló dé níbo ni jẹ̀gbọ́n ti ń bọ̀ lọ́nà òkú ni àbí ilé. ilé ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí kúndùsọ́kúndù kúndùsọ́kúndù òjíṣẹ́ ọlọ́run ọ̀gẹ́sìn. bẹ́ẹ̀ ìdènà ọ̀hún ogun tó lò adéáfúnlẹ̀ adẹ̀mdẹ̀m mẹ́sùn àrùn tọmọgbà tó máa bí ó bí ọ̀hún ó bí igba irun ọmọlẹ̀ igba ọmọlẹ̀ mo pè lónìí o. balẹ̀lẹ̀ balẹ̀ bọ̀nàbọ̀nà àríwárún àjìnlòwìwí jíjàdù ọ̀nà ó kẹgiri wo lè dológì dúró kó ní kẹra wọn mọ lè sọdẹ ewọ. ilẹ̀ o ah! iná. iná ẹ bá sọ fún náà kó yé bómi jà torí tí náà bá bómi jà omi á pa náà. <laughs> n bò lè ti ń bọ̀ rí. olè ò ní dàgbà kọ́mọ́sí lójú fèrè ọ̀gángan ńlá làákè sọ èèwọ̀ títí lẹ́kọ̀ọ́ ọba ní mo fẹ́ kó sí ìnàmú olódù kòkó lójú ilé anídẹ́lógún lọ́tọ̀ mo ti fa gẹ́gẹ́ ogun dára ó ní oníjàpá kọ́mọ́sẹ́ lójú afẹ́fẹ́ títí lẹ́kọ̀ọ́ ọba ní mo fẹ́ kẹ́ sí ìnàmú olódù kòkó lójú nílé anídẹ́lógún lọ́tọ̀ mo ti fa gẹ́gẹ́ ogun dára irú ìfura ẹ̀wọ́ lè yí ẹ yòòyò níta gbà kọ́mọ́sẹ́ lójú gbogbo ara fẹ́nafẹ́na irun fún boríkà tẹ́lẹ̀sẹ̀ àbẹ̀nà àdìbáfà abẹ́fẹ́ lọ nígbà dámọ̀ tí bẹ̀rí tí sọ kéré lójó dájú omi lójú alákòóso wọn náà wo yẹrẹyẹrẹ òru ojú nígbà dámọ̀ ní sọ́mọlẹ̀ jagun abẹ kiri bẹ́ẹ̀. kẹyẹ rí o dákun bá gba iná jà lálejò. orí mi o orí mi o ha ha ha ha ha ha àrínájà. Enough! ha ha ha ha ó ti dá báyìí ó ti dá báyìí iná ó ti lọ́sẹ̀ pé kílè ti jákèké sọ́wọ́ ẹ̀rù fúnra rẹ̀ lọ́sẹ̀ pé lóbulúbú ojú ọlọ ọ̀rọ̀ ti di tó gún ó ti di tí ọ̀rọ̀ oògùn gbogbo ibi tó bá mọ̀ mọ́ sáso ogún ọdún ẹgbẹ̀rún ọdún lẹ́yìn lẹ́yìn lọ́mẹ́rẹ́ kó bìrù èsì ẹ̀yìn lọ́mọ tọ̀ mí. pọ́pọ́ ń èdè wọ́n bọ̀. a irọ́ irọ́ irọ́ èèwọ̀ èèwọ̀ ní dì mí èdè ò ní dì mí ó ṣe èèwọ̀ ó ṣe èèwọ̀ dẹ́niláwọ̀ ẹni àbófìyàwó àwọn àgbàlagbà fi dáná ẹ̀ka ń gbógun ni ikú mi ò ní kú rèwerèwe òun tẹ̀lé o òun ló tẹ̀lé o ọ̀gbá ilé bàbá àpò ọ̀tẹ̀ gbòǹgbò ọ̀nà sómi sùúrù ibikíbi tó bá wà mo fẹ́ rí ọ iná ti jó lórí kókó òun ìwọ náà. lẹ́nu ló parẹ́ alápèjì ọ̀run ti rí wọlé yẹn nífẹ̀ẹ́ tó lè lọ òkò lówó kẹnẹkẹnà ìjẹ̀gbọ́n ti dé o wàhálà ti dé o wàhálà ti dé o mo fẹ́ pa iná gbogbo tí nẹ́pàdé kan sọ̀rọ̀ ẹ̀ dà mo fẹ́ gbẹ̀mí ẹ̀ sọ ọmọ gbé ìyàwó rẹ ni àtàkùn àtọ́pẹ́rì mo fẹ́ pa pàpà yìí èmi ni wọ́n gbẹ̀mí ẹ̀. arábìnrin bò ní dà. mo ń jí ọ àbúkò nìyà. wọ́n jí ọ. ó mà kéwèé. èmi. ó ó ó ó fojú rí mi. àtòjùpá tí ń pàdé. olùdarí ibi tó rọ àtòjùpá tí ń pàdé akẹ́kọ̀ọ́ mo ti dàgbà lákòóso tí mẹ́nu gbọ́ lélẹ̀ mi ò kiri àràpà tí kéwọ̀ bájá bá tóbi àpòfó lóko ajá mi rò kọjá yín àgùntàn lóko kọjá àpáàdì ìgbà yẹn rẹ bá fojú dáfẹ́fẹ́ wọn ò dé iṣẹ́ gbogbo náà ọ̀yá wọ́n tẹ̀lé ọ. <sighs> Tell me, ah, ẹ wo nǹkan mi ì ṣáà láìkí gbogbo nǹkan tẹ́ ń ṣe ṣó ti yẹ yín sìn mi ò láì gbogbo nǹkan tẹ́ ń ṣe kò tí ì yẹ kó tó báyìí ìyá sọ́yìn ti ju nǹkan tó ṣẹlẹ̀ náà wọ́n jáde ni wọn ò dẹ̀ tí ì padà wọlé ó yàtọ̀ sí pé ó jáde kò wọlé ọlọ́run ò ní jẹ́ ká ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n travel to fẹ́ fi ṣe surprise fún wa náà. ó ní surprise mo mọ́kọ́ mi dáadáa. Ah, Ah, ah, ọlọ́wọ́ ṣé ẹ mọ̀ pé wọ́n ti rin irú rìn báyìí rí ni last year kò yẹ ká ti bàrà jẹ tó báyìí wọ́n lè dédé wọlé ń sìn ẹ́ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá oní yẹn ká béèrè lọ́wọ́ wọn ṣé mọ̀ pé àwọn àti wọn jọ máa ń travel ní tábà ti báwọn náà lé. ta ni ẹ. ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ o ẹ ra sà. ẹ dákun ṣé lóòótọ́ ni. pé kí ni. wípé arínájà ó ti papòdà. a tí kò fa ńlẹ̀ ifá ti ń ṣe ṣe ti rí mò ń bọ̀ ẹ ní sùúrù o ẹ̀yin ti ń ṣe báyìí kìdẹ́ ń ṣe pa àti bọ́ta àti lọ ṣàlàyé ara wa pé bóyá ẹni tí ń ṣẹlẹ̀ wọ́n ti ń wá wọ́n ní ẹnìkan papòdà ẹ wo bí ọlọ́run ò ní jẹ́ kí nǹkan kan ṣe dádì mi kò sí nǹkan kan tó ṣe wọ́n wọ́n travel ni wọ́n dẹ̀ tí ì padà dé tàbá dẹ̀ máa rí two weeks time wọ́n máa dé so kí n gbé papòdà kí ló ń papòdà. awù ó travel. ẹ. kàṣà eyín ká ilé ẹ̀rínwó ẹyẹ lọ ìtẹ́dòfò òkúta bíi kan ń wò sí mọ́ kò sí irun rọ̀ léèpẹ̀ wọ́n ló dẹ́ ìgbín ká tó fi kára wọn kòkò ìgbín ti kú ìkarahun ló gbélé yìí ẹ wò mí ẹ má fọkàn tanná fún mi o ṣẹ́yìn ò mọ̀ pé àmì ara ti sọ mí ibi tí mo wà lọ́hùn. pé kí ni. ẹ ṣẹ́yìn ò mọ̀ pé àdó kìí jamu sí láàrin ìmọ̀ ni. ó ti kúrò láàrin yìí ẹ wò ẹ wò mí ẹ wò mí bàbá kú bàbá kú ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ṣe rágínọ́jà tó kò láàrin wa yìí àwọn alálẹ̀ ó tì í síbi ẹ wá gbọ́ mi dáadáa o awo oore lèmi jẹ́ eégún ńlá ni mí àbí kolokolo létí aṣọ èmi lè ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì jẹ́ nǹkan rìbì tíṣẹ́ nu pẹ̀lú arínájà ọ̀gá ló jẹ́ sígò àwa yìí torí bàbá ló kọ́ owó àwa yìí ń fa ó kọ́ mi ń fa mo mọ fa ó kọ́ mi lódù mo mọ iye odù tó tẹ̀. very good mo ní interest nínú ọ̀rọ̀ méjì tẹ̀ sọ yẹn ẹ láwọn lọ́kọ yín nífa ìyẹn nọmba one ṣe bẹ́ẹ̀ ń gbọ́ àwọn lọ́tún tẹ̀yìn lódù ó di méjì a jẹ́ pé nǹkan méjì ni wọ́n ṣe fún yín nínú ayé wọ́n try. nǹkan tí mo wá fẹ́ kẹ́ ṣe fún mi sìn nínú nǹkan méjì tí wọ́n ṣe fún yín yẹn ẹ mú kan nú ẹ kẹ́ fi mọ bá dó kiri já mo ṣe máa padà síbi ìtarínájáde máa padà wọnú ilé. bobi ah, ah, adókiri jamọ tẹ ń wò ó ah, kì í ṣe kékeré ìwọ mọ̀ pé ọyẹ mú ọyẹ ò sára òun sẹ́wọ̀n ìwọ̀n ìlòkè ẹ gbọ́ mi dáadáa ẹ wò ó irun ló kéré jù bíntín ni tẹ bá fẹ́ kárí lọ́jà padà sáàrin ó ní nǹkan kan tẹ́ ẹ ṣe ẹ bá mi wá nǹkan tí ń gbóná. nǹkan tó gbóná. nǹkan tí ń gbóná. bẹ́ẹ̀ ni nǹkan tó ń gbóná. olùdarí olùdarí wọlá olùdarí o olùtẹ gbòǹgbò ọgbà kìlábà àgbà pọ̀ tẹ gbòǹgbò ọ̀nà sọmi sùúrù ìwọ́dà ìmúkùmú ní amúgbà alẹ́ ìlòkulò lálómi ẹ̀bọ́ ọ̀dẹ̀ bá sọ́gbà gbàdà kí sàjẹ́jẹ́jẹ́ adífàfún sẹ̀sẹ̀ bọ̀lọ̀ sẹ̀sẹ̀ bọ̀lọ̀ ń sáwọ́ lẹ́lẹ́jì bọ̀lọ̀ sẹ̀sẹ̀ bọ̀lọ̀ mórí ọjọ́ sẹ̀sẹ̀ bọ̀lọ̀ mórí ọyọ ẹnìkan ò ní bí sọ̀kì ìsàkọ́lọ́wọ́lọ́kọ́ bá bẹ́ẹ̀ pẹ́ mọ́ta ìwọ́dà. àdó tá a fi sọlé ayé lónìí àdó tá a dá mẹ́rẹ̀ tẹ́lu àdó tá a dá sí mẹ́sì àgbo àdó tá a dá sí mẹ́sì àkàrúgba ibi ojúmọ́ tí mọ́ wálé ayé àdó ti bẹ lọ́wọ́ rẹ ń ló so ẹ̀mí èmi àti arínájà papọ̀ ewọ kò ní gbé lọ kò ní gbé lọ mo fẹ́ kó yọ̀ǹdẹ̀ mo fẹ́ kó yọ̀ǹdẹ̀ ẹ yo bọba kọ ló kì í wọn fọ lẹkọrọ èmi mọ sọ bẹ́ẹ̀. a di gòlìdà. ọjọ́. iná mo mo mo yàn náà. yọ̀ǹda. ihun tó bá wọn kò fi ṣe. Ah. <laughs> iná ọmọ òyeye òòrùn ọmọ ẹ èmi lòṣùpá tí mo là oroko di ọrùn ò tó bẹ́ẹ̀ torí wọn lọ dúró lóko iná ìwọ lọmọ òyeye òòrùn lọmọ ẹ oṣù pálẹ̀mí tí mò ń láròrò kò dé ọrùn èèwọ̀ ò ní lọ n ó mú ọ so èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ torí anífàlàjẹ lọgbẹ́ fún girigiri ẹsẹ̀ lọ́mọ sẹ́yìn lánìyí ní yẹyẹ mẹ́fún ẹlẹ́yẹ ẹlẹ́yẹ mẹ́fún ẹlẹ́yẹ fọwọ́ mi wọ̀ bí o ẹlẹ́yẹ mẹ́fún ẹyí ọ̀gá mi lálẹ́ kan ò ní kọ́ wọ̀ọ́rùn mi là híyà. ìgbọ́lẹ̀ wa ń lọ òde lọ́balọ́ba ni àbí táwọn níjòyè níjòyè bá mi mo pàdé èèyàn kan ni o ó wá ní pé kí n múra bí mo ṣe múra kí n wá sí stúdíò kí wọ́n bóun ṣe fọ́tò sí. <laughs> èmi náà ṣáà wò ó pé kò lè má nídìí kó má fi wọṣọ bí ò ṣe wọṣọ yìí. The guy is a photographer mm. and he has a photo studio. Wow. Ìyẹn lẹgbẹ́, ìyẹn ni fáyín mú ṣé tó bá yẹ kọ́wọ́ mi náà ló ti fẹ́ máa gbowó. o tún kọ̀wé àkàṣe. àbí mo ti sanwó ni. máa gbọ́ owó mi lọ́wọ́ ẹ. wọ́n náà mọ̀ kan tí mo pàdé lánàá mo ṣe rí ọmọ ìgbàgbé structure tí mo rí yìí ó máa fitting fún àwọn yóò eh, shoot tá a máa ń ṣe. bóyá ń sọ tó bá ti ń sọ̀rọ̀ tó ti ń ṣe báyìí tó ti ń ṣe báyìí bóyá ń jíwèé yẹn jíwèé yẹn pé ṣé fọ́tò nìkan ni àbí lẹ́yìn tó bọ́ bọ́ yẹn bá ya fọ́tò tó ti fẹ́ wá gbà nǹkan ló ń ṣe báyìí àbúrò pé ogun ọdún ṣiṣẹ́ oṣooṣù ni wọ́n fún ọ lówó ni ipò o lè gbowó oṣù yìí kọ́ máa fún ẹ lówó oṣù bíi méjì. kí ni problem wo bọ̀bọ̀ yìí kí ni ìṣòro ní ayé yín kí ló ṣẹlẹ̀ kí lẹ tún fẹ́ ṣé ibi tẹ ṣe mọ́ lọ́mọdé kò tí tó gẹ́. we need to get ṣé o o get òyìnbó yẹn kò dánwó lẹ́nu ẹ o ti tóbi jù. mo fẹ́ ni mo fẹ́ ní ìjà yìí. mo fẹ́ ni mo fẹ́ ìwọ́n kan mọ́mí mo fẹ́ mo fẹ́ rí ma. ṣáyé ń ṣí ẹni ó ṣí èrè ni nílẹ̀ mo fẹ́ rí. ọjọ́ wo ni wọ́n ti sọ ọ́ ìpínlẹ̀ The, the guy I'm talking about is so arrogant, very stupid person. Tó bá rí bóyá ń ṣe gan, ó tún máa wọ̀ bí àtàǹtù need to do an emergency brain surgery. Brain what? Brain surgery. surgery yes. má dàní ṣẹ̀rí tẹ́ bá fẹ́ lókun ìlọrin ẹ má jẹ́ kó wọlé sí ti lẹ́yìn wa o ẹ jọ ẹ jọ. are you mad? ẹ̀dá yọ ọmọ ẹ̀dá poor woman ẹlẹ́jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ máa fi àjẹ́ yìí ẹ máa jìyà láti ìlú ìwọ sinagogu. àtúntì ah, kí ló dé náà ìwọlé pé gan. ìyá ẹ lóun ò fẹ́ rí i ó yẹ kí ìyá yẹn ti ṣá ẹ pé pé mo èdè bíbá ẹ̀ ń sìn ó yẹ kí n pàdé dókítà méjì òbí ṣúárì méjì. báyìí má ṣe mọ̀ bóyá ẹ mọ̀ ọ́ tó ṣe. ṣé nǹkan ṣe ẹ ni? Ah. Ah, ó gbé gẹ́fẹ̀m mi sínú mọ́tò òbí tí bá fi lè jáde kúrò lẹ́nu géètì yẹn tó bá pe nọ́mbà mi máa ṣépè fún ẹ mo má tiẹ̀ block ẹ̀ dànù sí. see Tunji you can't understand this is love. ìfẹ́. gbákì àwọn olé alára ọ̀rọ̀ gbákì àwọn òkè jẹ́rò ọ̀rọ̀ gbákì àwọn ọ̀gùn ilé ìlà. ọ̀pọ̀ yìí ṣe ti ṣe o àmọ́ ẹ wò mo ti jẹ́ kó yé wípé tí n bá bínú ilé ayé gbóná mọ́ bí wọ́n bá lòdì ọ̀run. <laughs> hello ẹ èmi náà ni èèyàn ti ń bọ̀ mo ti ń bọ̀ wàhálà ti ẹ̀gàn lára ti ẹ̀ pọ̀ jù kí ló ṣẹlẹ̀ ṣe sùúrù ẹ mo ní mo ti ń bọ̀ ó dà mo ti gbọ́. wọ́n mi ibo là lọ. ibo ni mo sọ fún ẹ páànù ṣé wọn mọ ìpáànù lọ síbi kan ni kó o tún tó jókòó ṣege. gbogbo omi ti kún gbogbo aṣọ mi nílé èmi tí ẹ ti fẹ́ máa lọ mo wá rí tó mo wá rí tó sọ̀rọ̀ tó dàbí rédíò mo kàn gbóhùn yẹn dídòdòdòdò kí ló ń sọ gangan ná ò yé mi. àwọn gbaṣọ tí mo lè wọ̀ lọ gbogbo ẹ̀ ó ti ó gbogbo omi ti kúnnú ẹ̀ òjò rọ̀ ní àná. dóná àbírú àgbàkóru ọmọ orúwo líle. ilé inú yàrá ẹ ń jò wọ́n dàlú látòkè gbogbo omi yẹn wá wọnú ilé ń jò kò tiẹ̀ yé mi gan mo kọ ipò mi ti kún gbogbo aṣọ yẹn. láṣọ ti ẹnìkan eh. torí kò kò sàn dé ibi aṣọ tèmi wà àdúrà ṣàbìrùn ni ẹ ni. rárá. àbìrùn ni ẹ tó máa ṣàbìrùn olórí burúkú ọmọ àlè ni ẹ dúró ṣó fẹ́ pa mí ni kí ló dé tó ń gbé mi ní sókè gan-an ṣé wọn kì í bímọ ni mo bí ẹni nígbà tèmi àti ẹjọ jáde kúrò nílé tá a náà lọ síbi kan tí wọn sọ fún mi pé gbogbo aṣọ ìtọ̀wọ̀ yìí nǹkan ó tutù. mo kì í ṣe tí mo wọ̀ yín tí mo wọ̀ yóò ti dẹ̀ tí ni o fẹ́ lọ ṣe ìyàwó lọ́hùn ni a fẹ́ lọ ṣe kò mọ́ rárá aṣọ yẹn náà fẹ́ wò lára ẹ rárá ní débùjọ́ lọ síbi táwọn lọ́jà rẹ. mi lè wélé lọ́rùn mi. ọkọ mi ayọ̀ká ayọ̀ká ayọ̀ká kí ló dé tó ń ṣerú nǹkan báyìí o má jẹ́ kí wàhálà mi já sásán lórí ẹ. ẹ̀yin nìkan lè máa lọ aṣọ mi ti dẹ̀tí lẹ́yìn iṣẹ́ yìí ni wípé epo dà sí. epo dà sí ó dẹ̀tì. ẹ̀jẹ̀ wà ń bẹ̀. rárá. kí ló dé tó ń ṣe báyìí fi mí lọ́kàn balẹ̀ kí ló dé. mo fi yín lọ́kàn balẹ̀ aṣọ yẹn ti dẹ̀tì nídìí inú yẹ kí n lè já lọ síbi kankan ṣebí hmm. chọ́ọ̀chì là ń lọ. Hmm, chọ́ọ̀chì kan là ń lọ ní mi lè wọ́ lọ sí chọ́ọ̀chì báyìí. tó bá tiẹ̀ wà jẹ́ chọ́ọ̀chì jọ kí ni nǹkan tó mú ẹ tí wo lè fi lọ ṣọ́ọ̀ṣì ṣe bọ́ lọ́run la fẹ́ lọ sìn pásítọ̀ ń fẹjú mọ́ ẹ. rárá wọn ò fẹjú mọ́ mi. àwọn wòlíì yẹn ni ò jẹ́ kó o gbádùn. ẹ̀yin nìkan lẹ lè lọ ẹ máa gbàdúrà fún mi dáadáa. èmi nìkan ṣó ni mo lè lọ ibo ni wọ́n fẹ́ wà o. èmi máa wà nílé ọba yín gbàdúrà bá yín gbàdúrà. kò ní dá àfọ́ta ẹ̀ wo lórí bobo ọmọ yìí. dúró náà wọn tó máa ń pè yàn lára ábì fúnra dáadáa ó yẹ kó mú náà kó máa pa fún ẹ mọ́ kí ló dé àwọn ẹgbẹ́ ẹ ló tún ti gbé wá fún ẹ. ọ̀gbìn kan wá. ọ̀gbìn kankan wá orí afẹ́fẹ́ náà ti gbé wá ìpè chọ́ọ̀chì là ń lọ èmi náà ti mọ̀ pé wà á mọ̀ ọ́ èmi gangan náà mọ̀ pé wà á mọ̀ pé chọ́ọ̀chì ni àmọ́ ṣé orí chọ́ọ̀chì tó ń sọ yìí o fẹ́ kú ni o fẹ́ yè ni àjọ máa dé chọ́ọ̀chì yẹn lé nìyí tó bá jẹ́ gbèlò máa ké máa bẹ́ẹ̀ wá báàfù tó máa sún dáadáa bóyá omi omi ojú ẹ̀rọ fẹ́ lò ní chọ́ọ̀chì lẹ́nu kò yé ò yé mi. tí n bá fi ka tírì tí ò bá fi dìde ẹ̀ṣẹ̀ bí ìdìtẹ̀ ẹ̀bí yémi mọ̀ bẹ́ẹ̀ jà ṣé bí ìdìdì oní ó dẹ̀tì èmi àbẹ́ ìfẹ́ pákéjì kan ìwọ máa ní ṣòwò wájú èmi á lẹ̀ mọ́ ẹ báyìí màá bẹ̀ ṣẹ́ra ṣé wọn àwọn tó ń bọ̀ ìwọ̀n nírí di èmi nìkan ṣo ni màá rí. rárá. ìyẹn náà tún wọ́ọ̀kì ìyẹn náà tún wọ́ọ̀kì ó dà ṣé kí n pọ̀n yẹn. ẹ má pọ́n mi. ẹ àjọ máa lọ ni ṣé oore léyìí àjọ lọ ní ìmọ̀ nǹkan tó lè fẹ́ fi kún un ó dà mí pé torí sẹ́ẹ̀tì tó wà lọ́wọ́ mi ni. ẹ jọ. ìwọ ò ní gbẹ̀mí náà nígbà tí n bá ka tí wọn rò pé bóyá nǹkan kan ṣe ẹ́ ni one two. ẹjọ ọ lè dìde. ẹjọ yé mọ mi mi lè wá sọ ìlú tó ti lórí ẹsùn wájú máa tẹ̀lé mi. ìlú ọyọ máa nìṣó àjọ máa dé ṣọ́ọ̀ṣì lẹ́yìn sọ fún mi wọ̀nyí àyàkúyà lọ́wọ́. ó dorí àgbàkodo ó ṣe ni ní kàyéfì o. hello ọ̀rẹ́ mi ẹ náà ni mo wà yìí ẹ̀hẹ́n oh yes pos kan wà ní ọwọ́ ọ̀tún níwájú ilé kan ibẹ̀ ni mo wà hello ọ̀rẹ́ hold on hold on jọjọ màá pè é padà ẹ màá pè é padà hello ẹ sísí mi sísí mi. yes sir. you're sorry. Ah ẹ káàsán sá. báwo ni òun káàsán o. ẹ káàsán o ASP Bádé. báwo ni. ẹ ẹ. kí ló ń ṣẹlẹ̀ mo mọ gẹ́ yìí nà àbí. ta lè wọ ta lè wọ náà ó tún fi béèrè béèrè béèrè lọ́wọ́ mi mò ń fi béèrè béèrè béèrè lọ́wọ́ ẹ̀ á jẹ́ pé nǹkan tó bá wá lèmi náà bá wá nìyẹn èmi náà wá fara mi hàn ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé mi. kò yẹ kójú mi tọ̀ mí jẹ náà but fèsì yẹn dọ́gba lóòótọ́ àmọ́ irun yẹn yàtọ̀ náà àbí ah! Okay it's okay no problem. hello ọ̀rẹ́ mo ti wà ń bẹ̀ sẹ́ẹ̀ ó yá ó yá ó yá mo ti débẹ̀ ẹ̀hẹ́ ọ̀yà ọ̀yà ọ̀yà ìwọ ni kò dẹ̀ jáde sí mi o. àyọ̀ká iná. ẹ wọ́n ti lọ́ọ́ bá mi bu omi tó fẹ́ bá mi bu ah, wọ́n sì ní ìyá wa ti dúró dè mí títí kó tó di pọ́n fi fi tiẹ̀ kó bá Eh, eh, yàtọ̀ sí pé bóyá mo fẹ́ ráwọn yàwà mo fẹ́ ríwọ náà gangan náà jókòó bẹ́ẹ̀ ni jókòó eh, ẹ ìmọ̀ wa rí yàwà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmọ́ mo fẹ́ ríwọ náà lọ́tọ̀ sórí irú bó ṣe wà yìí mo fẹ́ràn ká máa wo fíìmù ọkùnrin àtobìnrin kankan jọ jókòó káwá nínú yàrá kan ká máa wo fíìmù mo wo fíìmù kan eré ọkọ àtìyàwó náà sí obìnrin jókòó ọkùnrin náà wá jókòó wọ́n sá bẹ̀rẹ̀ sí lọ́mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ sí lọ́mọ́ra wọn obìnrin ó sá wọ́n sá bẹ̀rẹ̀ sí wọ́n kó ọmọ ẹ ẹ eh, eh, wọ́n kó ọmọ lùbọ́ so ó dàbí ká sọ pé irú bí ó ṣe sí àwọn ìyàwó ń lè mm. ká wá sọ pé èmi àti ẹ a kàn wọ irú inú ilé ẹ mm. eh, kí èèyàn máa jọ ṣeré fíìmù ń dùn gan ni fíìmù ń dùn gangan ni fíìmù ń dùn gan ni o ẹ fíìmù ń dùn gan ni. ṣé kí n wá máa lọ. Eh, eh, ibi tẹ́ bá ń lọ ni ẹ sọ. ah sinima ni mo ń lọ. ẹ ẹ eh, ayin ṣe ọ ti wo fíìmù Titanic rí. mi ti wò. ah ti ẹ kíni inú síìpù tí wọ́n rì sínú tí síìpù tó rì sínú odò tí ẹja shark ó kàn gbé ọkọ ọkọ ó kàn gbéyàwó wọ́n wọ́n ṣàṣeré lọ́kọláya. àtẹjá àtodò ibi tẹ́ bá ń lọ gangan ni kẹ́ ẹ sọ. ah. ẹ tó fi lọ tí ẹja. ìlànà ẹ ní nǹkan ṣe ẹ ní nǹkan ṣe. àyọ̀ká iná ah. iná àyọ̀ká iná ókéré ókéré ókéré ókéré ókéré ókéré mo lókéré ókéré ókéré ókéré lójú ókéré lójú ó pa àsìkò. ìjì hmm. àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn wọ́n ní yangí ilé aborí kùngún adákún kìtìpó abùfù gbẹ́nà wọ́n ní awo ní kìtìpó bẹ́ẹ̀ awo sì ní gbẹ́nà ṣé bá ṣe jẹ́ kí òkú arínájà kó lọ báwọn nìyẹn bá ṣe jẹ́ kí iná kó kàn ṣe arínájà ló fóònù láti ní nǹkan kan ṣe sí. àrínájà <laughs> ọkùnrin takuntakun lóde ìrànjẹ́ èèyàn bí akí fún ara rẹ̀ tí ń bẹ nínú ìyẹ̀wù tẹ́rù tí ń bẹ lọ́gbà ọ̀nà ń bùdànù tí wọ́n ń wọgbó nítorí ìjìnìjì ẹ̀rù tí ń bẹ lára rẹ̀ ní. ọ̀run rí akọni ogun. wọ́n ní àwọn onígbà wọn bá wọn ìbá wa gbá wọn awọ atẹ́bẹ̀ ní aya pẹrẹgẹrẹ bíi etí aṣọ. káwo má bàa ya torí náà mo ti tètè wá ká lè mọ kọ́tà yàrá ṣe sọ́rọ̀ tó wà nílẹ̀ ọ̀jẹ̀ ìyọwọ́ ọ̀hún bóde bóyá ẹyẹ pupa ni mo fẹ́ yọ ń bẹ̀ ni àbí dúdú ọtí wá ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ so orí bó tún wò mí yìí òkú arínájà ò ní lọ lásán ẹ̀mí mọ́mọ́ tí wọ́n ṣe o àmọ́ mo fọwọ́ lára báyìí mò ń wòye ni wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé awo tí wọ́n fi ṣàwọ́ tẹ́lú ẹ̀ nítorí wípé bá àbá wa ń tá tètè ṣe sí àwọn èèyàn mọ bú wípé kí ni kókó awo tí wọ́n ń ṣe káàkiri tí ò sí nǹkan kan bẹ́ẹ̀. kó má bàa rí bẹ́ẹ̀ náà ni mo ṣe tètè wá ẹ bó bá wá rí báwọn wọ́n ní bẹ́yẹ bá lọ akéèrè bẹ́yẹ bá sì bọ̀ akéèrè ó dàbọ̀ ọjà ká tó mẹyẹ tó lóhun lẹ́nu wọ́n ní kí wọ́n mọ́ sẹ̀mí wọ́n sẹ̀mí igúnugún tó sẹ̀mí ń pa lórí wọ́n ní kẹ́ ẹ mọ́ sẹ̀mí ẹ sẹ̀mí àkàlàmàgbò tó sẹ̀mí ọjọ́ gẹ̀gẹ̀ lọ́rùn wọ́n ní kẹ́ ẹ mọ́ sẹ̀mí ẹ sẹ̀mí olómùú tó sẹ̀mí yìí ni ẹ ló ku arínájà kò sí fi tafàlà àwọn ọmọ níta ṣe fi kíákíá tí ó sì ní pẹ́ wọ́dà ṣìṣà. ṣé orí ìjì bí ṣé ẹnìkan kì í pẹ́sẹ̀ ajá sí wípé o fẹ́ kábi ṣe pé ìjọ tá a bá rí bi ìjọ náà níbí wọlé ọ̀dà. ọ̀rọ̀ ẹ̀ka iná dàbí. tó wọ́n ní tá a bá dé gbó àṣàgí tá a bá dọ́dọ̀ àṣàlẹ̀ tá a bá wá débi tí ó sì gbó oko olóró làǹtà ayọ̀ká ẹlẹ́dàá la fẹ́ pé o. ìjì o ṣíṣe ọwọ́ rẹ. ọkà rẹ mọ́sẹ̀ká. a ní tá a bá ní kéèyàn ọmọ jẹbu mọ́ bó bá lóun fẹ́ jẹbu kà àwọn ó sì pẹ́ bu kà fún. ayọ̀ká hmm. o sọ orí bíbẹ́ ń bí wa lónìí yìí wípé tí mo fẹ́ pè ọ́ ìwọ̀n ọ̀fẹ́ kọ́ jẹ́ pé ayé mọ́ mo fẹ́ kọ́ lọ báwọn ìyá mi ò sọ̀rọ̀ mọ̀ nífà arógbá aṣọ má balẹ̀ kọ́ lọ rè mọ́ báwọn jẹun lágbèdè méjì ayé òun ọ̀run àyọ̀ká o ó yá tẹ́tí inú rẹ̀ bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ wọ́n ní àtinúṣòro àtẹ ìṣòro ọ̀múnúmúnú ìyàwó ilé alára arẹ́dùjọ ìyàwó òde ìjẹ̀bú àṣàgbọ̀ orí pàdàpà àti iṣẹ́ ọbẹ̀ ẹlẹ́yẹ ṣakí ló lóró ìjẹ̀bú àtàṣe ẹ̀gbá mo pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta nítorí àyọ̀ká pípè tí mo fẹ́ pè ọ́ lónìí mi ò fẹ́ kó o jẹ́ pé ayé mọ́ mo fẹ́ kó o lọ rèé mọ́ báwọn ìyá mi ò sòrò mọ̀nì fìyà jẹun lágbèdè méjì ayé òun ọ̀run àyọ̀ká o. ìjì. àyọ̀ká. má ṣe kà. kébé pé òun la pè ọ́ kí ló wá ṣe láyé orí ẹ̀ bu náà. ṣé torí arínájà lẹ́yìn méjèèjì fi ń pe orí mi nígbà tí èmi àyọ̀ká tí mò ń sùn lọ́wọ́. kò tó torí náà ìwọ mú awo arínájà ó pa ó sì òpó lọ́bẹ̀ a kì í ṣe ilé ayé nígbè bí ẹ̀kan bá ṣe ó dòde ọ̀run èyí tó ṣe yìí àfi kó o dòde ọ̀run lónìí. ṣèbí fún arínájà ló fọwọ́ ara rẹ̀ fa ṣoṣo. kò sóhunkóhun tẹ́ ẹ bá bi mí pé kí n ṣe lórí ọ̀rọ̀ yìí tí wọn ò ní ṣe ìyá mi wọn ò ṣe fún yín. ṣó dẹ ẹ lójú. ẹ̀jẹ̀ mi mò ń jẹ́ fún yín yìí alálẹ̀ ń gbọ́ ìyá mi kí lẹ fẹ́ kí n ṣe fún yín gan-an lórí ọ̀rọ̀ yìí. kò tí ì tó àsìkò tá a bá dojú ṣoṣo fòrò ọ̀la. ìyá náà kí wàá ní nǹkan tẹ́ ẹ fẹ́ o. àdókìrìjàmọ̀ ni mo fẹ́. ẹ sọ pé. àdókìrìjàmọ̀. ẹ dì mú bẹ́ẹ̀. àdókìrì. àdókìrìjàmọ̀ ni. àdókìrìjàmọ̀. ẹ. àdó torí oògùn wáyé aṣọ agẹmọ òṣèré dàbora. nífà fún àtàkórìkórì lọ́jọ́ títọ́ náà wọ́n fẹ́ pa yèyé ẹ jẹ dé agbégbó farólẹ̀ kò lè dá Ọ̀rúnmìlà gbọ́ baba fabẹ́lẹ̀ wọn ò lè fárí mọ́ baba wọn ṣe pàṣẹ mọ́ ní wo wọn àti ọ̀gbìnrìmọ̀gbò wọ́n ní ilẹ̀ tájá bá wà orí ara ẹ̀ ní wàlẹ̀ mo rò pé ẹ ya wèrè àbẹ́ ń sinwin ẹ ẹ ń ṣe yìí ẹ ń ṣeré ni àbẹ́ ń ṣe èrè. arínájà náà bùkún àmọ́ àyọ̀ká mo fẹ́ kó o fi èdè nú kó o fi èdè gbogbo ara kọ́ ìjẹ̀bùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kọ́ mọ́ bínú àbí ìwẹ̀yìn. báwo bá sì bẹ àwọn òṣèlú àwọn. àwọn ọgbọ́n ni àyọ̀ká hmm. mọ́ bínú òjèbùrẹ́ àṣẹ lóòótọ́ ni wípé ilẹ̀ tí ọba tójú ẹni sú òkùnkùn bẹ a máa sọ̀rọ̀ rìn fún yàn kò yé ani àdó kìrìjàmọ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ iyún ló pa gbogbo wa pọ̀ tá a fi ń jáwo ọ̀sìn yọ̀ǹda fún wa. kò sí nǹkan tó kàn yín nípa àdó kìrìjàmọ̀ tó wà lọ́wọ́ mi kẹ́ ẹ má fọwọ́ ara yín fi fa nǹkan tí ò ṣe síra yín lẹ́sẹ̀. Ah, ọmọ tí ń lọ ọ ń lọ ti ń lọ ọ sì lẹ́bù kọjọ ń lọ ah, ah, ayọ̀ká ayọ̀ ayọ̀ká ti gbé lọ o. bọ́ ọ bá pè mí tí n bá ní wọn jẹ ọ sọrí ti ń ṣẹlẹ̀ wọn ń ta iná jà fọnú ara rẹ̀ fà gbogbo wọn fi ń sagbára l'Ayọ̀ká ti gbé lọ yókì làwọn àṣewò. gbẹlẹ o kò yé mi o. ọ̀dà sọ wa lórí tàbí adé yìí lẹ́mi ni mo sọ wọn ọ̀sẹ̀ lómi o mo yọ̀ǹda rẹ mo gbìyànjú agbára mi ọyọ̀ǹda mi mi yọ̀ dà fún ọ kárí o elédè ọgbẹ ọ. tọkíní tọkẹjì yóò dandalukẹ òyìnbó sukẹtẹ lálámilólo ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà lálámilólo ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà tọkíní tọkẹjì yóò dandalukẹ òyìnbó sukẹtẹ lálámilólo ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà lálábì lọ́wọ́ ẹ̀bà. olùtẹ̀rí olùtẹ̀ gbòǹgbò. ṣé kò sí gbogbo lè ti sùn. ó dẹ̀ jẹ̀bùrẹ́. Ah! ẹ ẹ abila abila. ọ̀tá gbòǹgbò iná ìwọ ń sùn tẹ tẹ tẹ tẹ tẹmí ọ̀dà fojú kọ́ mu ah, ah. ọ̀rọ̀ ìfẹ́ mà lé o. Ah. ó mà ṣe o. tá a bá bá gbogbo ẹ̀dẹ́ náà ni èní yìí ẹ̀gbì tá a bá ṣàmà dáná sí tí gbogbo tájò àjọra wọn tájò òun ẹ wò fún bí yaba ṣàtàbà tiẹ̀ dáná sí ẹ wò inú àjò ó yá ó yá ó yá ó yá ọkàn mi ó yá ó o ó yá òṣè ó tiẹ̀ ti ṣe tán. Ah, ah, ah, nǹkan tó bá ti yá kan. ó ti dáa kan gbóná ya busi busi busi busi ẹ dàbẹ ẹ dàbẹ ṣe kọ mi ẹ ah, ẹ ọkọ mi máa wo torí. ẹ jù ló sì. ọkọ mi àbí. ẹ ah, jù sí. ẹ wá tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ kẹ́ ẹ gbọ́ mi o torí tí inú lè dùn lò bẹ́ẹ̀ bá ti fi lè dáná tí náà ń bá ti jó kẹ́ ẹ wọlé ni o nítorí iná òun ò gbọ́dọ̀ jáde òrèlẹ̀ lójú yín tòró léwu o. mo lámọdé ọmọ òkun ló ń pè lẹ́fọ́ ó dórí àgbà kódò mo ló dórí àgbà kódò yìí ó dà yìí tú ó dà yìí tú kò yẹ ní kankan. Ah! Ah! Ah! èdìdì ni èdìdì èdìdì ni ọ̀rọ̀ yìí di àdìtú o. lọ́dọ̀rí àwọn àgbààgbà kóòdù. ìwọ ọ̀fẹ́ gbẹnu àwọn fẹ́ kọ́ ọmọ tàfà sí mi ń bọ́ lọ́wọ́ níbikíbi tó bá wà mo fẹ́ rí ọ mo fẹ́ rí ọ gbẹlẹgẹdẹ bá ta ìdí mẹ́rin ọ ta gbọ̀n débẹ̀. tó bá dán ọ lójú ìwọ dà mo fẹ́ kéèmì rí oríra báyìí. dìgbòlùjà. iná. àbí kí ló kí n pè ọ. ṣùgbọ́n ó ṣẹnu jẹ́jẹ́ ó ṣẹnu jẹ́jẹ́ ó ṣẹnu jẹ́jẹ́ ṣùgbọ́n ẹ̀rù jẹ́jẹ́ ni o àyọ̀ká iná. àyọ̀ká iná iná àyọ̀ká iná. ó kéré ó kéré ó kéré ó kéré ó kéré ó kéré mo ló kéré ó kéré ó kéré mo kéré lójú mo kéré lójú wọ́n pa àsìkò. àyọ̀ká iná má ṣe bá mi jà. àyọ̀ká iná má ṣe dé ńlá lẹ́jọ́ mo lóhùn.